والتقليل من الاختلاف بالناس قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالف رواه أحمد وقال صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير فأما حامل المسك إما أن يحذيك أو تبتاع منك أو تجد منه رأس رائحة طيبة وأما نافخ الكير إما أن يحرق ثيابك أو تجد منه رائحة خبيثة متفق عليه adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ti wá ní mùsùlùmí kí ọlọ́run ọba kí ó má jẹ́ kí á rí àpadà sí abó èyí tí máa ń mọ̀yàn kú nínú ẹ̀sìn islam kí ọlọ́run kó sí ìsánú ẹni kọ̀ọ̀kan wa ó yẹ ká ṣe islam níbàámu sí bí wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ ó ti mọ wá adúpẹ́ fún ọlọ́run ọba èyí tó jẹ́ sí pé ó tún wa di jimá ti òní kí ọlọ́run àjọ mọ́tà ìgbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ó sì jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ sí àlàyé ìbẹ̀rẹ̀ ọlọ́run ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa títẹ̀lé àti ọlọ́run ọmọ sùnmọ́hán ọ̀sán láti jìnà sí àwọn ọ̀sán ìgbọ̀nrẹ́ pé ká jìnà sí torí pé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run lèyàn fi ń rí orí eré ayé àti ọjọ́ ìgbéyàwó kìí àmà ó sọ alágbàríkà èyí tí ó súnmọ́ wa pẹ́kípẹ́kí tó ṣe pé láì ní ìrísí orí tímà èyí tí ń bọ̀ á ti wà nínú oṣù alágbàríkà yìí oṣù kan ní èyí tó ṣe pé ọ pàtàkì púpọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ oore àti àlùbáríkà ṣùgbọ́n bí oṣù náà ṣe jẹ́ oṣù alágbàríkà tó téèyàn ọba máa bí yóò ṣe lò ó ó ṣe é ṣe kéèyàn má rí orí kankan níbẹ̀ tí ọlọ́run àti ọ̀sán rẹ̀ kọ̀ọ̀kan wà. àwọn onírà tí wọ́n wà ètò yẹsí pé ìmọ̀ ń kún ẹ̀yà lọ láti yẹsí pé kéèyàn ó rí ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà àwọn àǹfààní èyí tó wà nínú oṣù alábàríkà yìí àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ni. tutu bá lọ sọ́dọ̀ ọlọ́mọ ọ̀sán àwọ̀tálá kí o sì wá àforíjì ẹsẹ̀ rẹ̀ síwájú pé ọ̀nà lóhùn tó dé torí pé lára tí máa ṣokùnfà ìdílọ orí máa ẹrú ó ní ọ̀tàkù sórí ẹsẹ̀ kó wò ní pé kò sí ìgbà tí ó ṣẹlẹ̀ kò sì sí ẹnìkan tọ́jọ́ rí tí ó sọ pé ìtumọ̀ rẹ̀ ní pé ta fún tọ́nà ọba sọ ìtí ànẹ́bì sọ́kọ̀ọ̀kọ̀ àwọn àríwọ̀ sẹ́lẹ̀ sọ. Kéyìn ojú wá ní ti pàápàá kúrò níbi gbogbo ẹ̀sìn. Èyí lẹ́yìn ti wà nínú rẹ̀, ó kéré ó tóbi. Yìí máa ń sokùnfà kéèyàn láǹfààní ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́ríkà èyí tó wà nínú oṣù ọ̀mọ̀dọ́wà. Ọlọ́run ọ̀sán àwọn ọ̀tá ọ̀sán nínú sọ́rọ́ tó tàkìrì pé ẹ̀yin tẹ́lẹ̀ tí olùgbàgbọ́ òdodo ẹ̀tùbà lọ́sọ́dọ̀ ọlọ́run ní ìtúbà èyí tó ọmọ kẹgá túbà èyí tí ọmọ kẹgá tí ó ní ìtumà yóò ní mọ́jẹ̀mú mẹ́ta tọ́ba ṣe pé ẹsẹ̀ èyí tẹ̀yà dá sí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ní mọ́jẹ̀mú mẹ́rin kí túbọ̀ tó lè jẹ́ túbà nínú ìsìláàmù. àkọ́kọ́ ní pé èèyàn nípa ṣe ọ́sẹ̀kúlá ó sì tún máa wà lórí ẹ̀sẹ̀ tí ń sẹ̀ mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ ní pé yọ kọ́kọ́ fi ẹ̀sẹ̀ èyí tí ń sẹ̀ yóò fi lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé yóò wá kábàámà lérí èyí tó ti ṣe lọ nípa àtẹ́wọ́ èyí tó bó ló ṣe lo ọjọ́ ayé ọ̀rá àgbàdá báyìí ẹlẹ́ẹ̀kẹta onídé ọ̀rá nípinnu wípé òun ọ̀tún ní débi ẹsẹ̀ yìí máa láéláé ṣùgbọ́n tọ́ba ṣe pé nǹkan tó wà láàrin ọmọnìyàn sí ọmọnìyàn ni májẹ̀mú míì tí tọ́wọ́ fi jẹ́tọ̀ sọ̀rọ̀ ètò ọmọ ọba tí ó wá lọ́dọ̀ wa onídé ẹ̀tọ́ ọmọnìyàn yẹ yọ̀ padà àdìgbọ́dọ̀ wá oríṣi rẹ̀ ìgbà yẹn ni túbà yóò tó gbé síwájú kí èèyàn tó wọ́n tó sọ ọ̀rọ̀ náà nígbà fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gẹ̀ níbẹ̀ ọ̀fẹ́ kí ọlọ́run bá kó fi ohun ṣe kò ń gẹ́ ó ṣe onírànra sẹ́ẹ̀rí etí èèyàn fi ojú rí ọlọ́run ìyá gbọ́dọ̀ túbà sọ́dọ̀ ọlọ́run bá kúrò níbi àwọn ẹ̀sẹ̀ àti kùdìẹ̀kùdìẹ̀ ìjọba sí pé ó ti wà pẹ̀lú èèyàn kéèyàn ọlọ́pàá wọ inú oṣù ọ̀gá bákan náà lára ẹ̀dẹ́ tí máa ń kún yẹn lọ́wọ́ láti dẹ́jẹ́ yẹn ó rí oṣù yìí lò dáadáa ó lè kẹ́yìn ó ní plan fún àsìkò rẹ̀ ó ní ètò fún gbogbo nǹkan tọ́jẹ́ fẹ́ ìjọsìn tọ́lá ọba oṣù àánú ọ̀tẹ́lá wọ́n máa lo àsìkò rẹ̀ òun náà ni ọmọ fi àsìkò sí ìtumẹ̀ ní pé ó kún ọ̀kan pátá ilẹ̀ yóò ní àkókò fún nínú ramadan àsìkò wọn ni máa fi máa sùn níwọ̀n bá ètò yá sí pé máa tún fi lè máa ní okun láti ṣe ìjọsìn fún ọlọ́run ọ̀rọ̀ sùn àwọn ọ̀sán torí pé ọmọ nìyẹn ní wọ́n kò pátá sí ni àsìkò èyí tó yá sí pé yóò fi máa jí lóru láti lè fi dí rẹ̀ bẹ̀ fún ọlọ́run subhanahu wa ta'ala kódà ibà sí ọgbà ìṣẹ́jú lọ́lẹ́gbẹ́ra àbí kọ́nà tó bẹ̀ tí ó sá ní àsìkò kan pé àsìkò tí máa fi jí nì níbàámu sí bí ìgbàlá ibà sí wà fún ẹnì kọ̀ọ̀kan yóò ní àsìkò fún ìyẹn náfìlà sábẹ̀ nílò ha náfìlà káàmánìyà nígbà tí òórùn bá ti yọ lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ń bá yọ yẹ́rà ó tó jáde lọ sí ọ́fíìsì rẹ̀ alẹ́ rẹ̀ ní o máa yẹ nẹ́fílà bí ṣe ọ́kà méjì ó kéré yányá máa yẹ síwájú kí tó jáde àbí ìgbà tí bá tiẹ̀ dé ṣọ́pù mi àbí ọ́fíìsì mi tó máa lọ yẹn níbẹ̀ báyìí lèyìn ó sì ṣe ètò ìgbésí ayé yẹn nínú oṣù ọ̀mọdán ẹni yóò jẹ́ kí èèyàn lè rí oṣù náà lò dáadáa bó ti tọ́ àti bó ti yẹ èèyàn ó pín àwọn àsìkò rẹ̀ fún àwọn àjọsí ọlọ́ọ̀bá wa sùpàánà wo wọ̀sàánà yálà ní ọ̀run ní o àbí kíkà kọ àrùn ọgbọ́dọ̀ ti ní plan wípé pẹ̀lú òkú ọlọ́run nínú oṣù ọmọdún yìí ó kéré pé mo ka òkèlè àlùkàn tán àwọn àwọn ẹni síwájú ọwọ́ nínú wa máa ka láàrin ọjọ́ kan ọwọ́ nínú wa ṣe gbé máa láàrin ọjọ́ léèyàn bá tẹ̀ wá kó súsú pé bọ́yá kò sí àsìkò fún yóò burú kéèyàn ọmọ kúránkà kọ́mọ̀lì kàtá fún òdìdí oṣù kan tó túmọ̀ sí pé tọ́wọ́ fẹ́ ka kúrántà nínú ọ̀rọ̀ mọ́tò àyọ̀ ọmọ ká tútù ọ̀gá lójoojúmọ́ tí ṣe awọ́ mẹ́wàá níbàámu sí mọ́síkà kì í bọ́já sí pé ọgbàjúmọ̀ pẹ̀lú wa yálà àwọn méjì ni ọmọ àgbà lẹ́yìn ọkọ̀ ọ̀gbẹ́ni tí ṣe ìrùmárùn tí ó fi parí tútù kan eléyìí ó ṣe pàtàkì àsìkò wo ni máa fi máa tọ́ ìdánilẹ́kọ̀ọ́ àbí máa fi máa lọ sí ṣẹ̀ṣẹ̀ èyí máa ń rán ìlọ́wọ́ púpọ̀ nínú oṣù ọ̀mọ̀dán anábì wa mohammed sọ́kọ̀ ọ̀pọ̀ àwọn àdìgbò sọ́dà ó ní wípé àwọn ìkẹ́ méjì kan wà tí ọlọ́run bá máa ṣe fún ọmọ ṣùgbọ́n tó pé mo yí yí ẹ̀ nínú gbogbo ọjọ́ ayé pàtàkì jùlọ nínú oṣù ọ̀mọ̀lọ́wà. Ìpín àkọ́kọ́ ò ní àlàáfíà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ní àlàáfíà bẹ́kùn bẹ́kùn ni ọmọ wá kí. Dípò gbọ́dọ̀ àlàáfíà yẹ fún tọ́lọ́run fún ìwá ìjẹ mọ́ àlẹ́hàn. Yọ́ máa lò síbi nǹkan tó jẹ́ ìtí ọlọ́run ó fi bí lọ sí ni. Ìpínlẹ̀ kejì ó ní ríráàyè ẹlòmíì lọ́nà bá bá fún ní ọ̀dà ilé kọ́ráàyè láti lè ṣe àwọn onírànà gẹjọ́ fi súnmọ́ ọlọ́wọ́ sọ̀hánà wàjára dípò kó lu àsìkò yìí ibi ìrédè àwọn tẹlifíṣàn à ń wo onírànà gẹ ìtọ́jà sí pé kò ní mú àǹfààní wá fún yẹn ní ayé àtọ́jọ́ gbélé àkíyàmà òun náà ni ó lu àsìkò yìí sí i ìyẹn ọ̀pọ̀ ló yá sí pé ó sì pàtàkì kẹ́yìn òsì ní plan báwo ni yóò ṣe lo àsìkò rẹ̀ nínú oṣù ọ̀màdọ́ràn síwájú kí ọ̀màdọ́ ò tó wọlé. ẹlẹ́ẹ̀kẹta nínú tí máa ń fún yẹn lọ kẹ́yìn ó fi rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa sí nínú oṣù ọ̀màdọ́ràn ó ní kẹ́yìn ó ní ìpinnu torí pé bẹ́ẹ̀ bá ní plan fún ọ̀bá ní ìpinnu lé lórí yọ̀ọ́ mẹ̀lẹ́ alẹ̀ lásán. nínú ọkà àbí sínú pépà tọ́já sí pé kò ní jí àmúṣe. ìyọ́n ní ìpinnu wípé pẹ̀lú òkú ọlọ́run kò sí nǹkan eléyà fi ń súnmọ́ náà ọba tí òun ò ní ṣe nínú rẹ̀ tọ́ba ṣe pé ní ti gbogbo náfìlà ó sí lágbára lòun ní pẹ̀lú ẹ̀ ní níbi yóò ti ní nípinnu ẹ̀ wípé kò ní sí nǹkan náà tí ó kọjú òun láti kí irun tá à ń pè ní ásámú kò ní sí nǹkan náà tí ó kọjú òun pẹ̀lú ògùn ọlọ́run láti lè jí láti lè jí kó wọ́n yan náfìlà tó máa lágbára lóru kò ní sí nǹkan náà tí ó kọjú òun láti lè yan náfìlà síwájú àwọn àwọn ọ̀gá èyí tó pé náfìlà wà nílẹ̀ àbí láti lè yan náfìlà lẹ́yìn ọkọ̀ kan kò ní sí ìjọ tí wọ́n kọjú ẹ̀wọ̀n láti lè má yan dùhà ó dàbí sẹ́ráka méjì yóò ti ní pinnu báyìí bákan náà yóò ti ní pinnu wípé kò ní sí ìjọ tí wọ́n kọjú ojú òfin alẹ́ bí àwọn yóò ti ní pinnu pé báyìí wọ́n ò máa. òun ó fún ẹnìkan nínú nínú oṣù ramadan yálà kókó ráìsì kan ló lágbára ni o àbẹ̀wà ni o kódà ìbá kóńgò kan ìbá àmọ́tò òun fi fún sí pé kò ní tó láti lè fi wá ojú ọlọ́run ọ̀rọ̀ sàhánà owó pàtà yóò ní ìpinnu lérí gbogbo nǹkan pátá èyí ti jẹ́ ìjọsìn ọlọ́run wa lẹ́yìn rẹ̀ lára tí ó wà pọ̀ lọ́wọ́ òun náà ni ìdí rẹ̀ lẹ̀ sọ́nà ọba ṣùgbọ́n ọ̀tá ìfi ọba ọba nìkan ní fi gẹ́ agbára rẹ̀ kò sì ní gbára lé wípé bí ti nìyí bí kò sí pé ọgbọ́dọ̀ síwájú kí rọmọdán ò tó dé àwọn sáráfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rè síwájú àwọn sábẹ́ àdẹ́bí wọn mohammed sọ́kọ́kọ́ wà àti àwọn tọ́tẹ̀lé wọn wọn a máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bá gbé kí ọlọ́run bá kó kún àwọn lọ́wọ́ káwọn fi wá agbára àti ìkúnlọ́wọ́ náà ní máa jẹ́ kí nǹkan ọrọ̀rùn fún yẹn púpọ̀. Tí ọlọ́ọ̀bọ̀ bá fìyàn sí kò ń gẹ́, in tó rọrùn jù nínú nǹkan tó yẹn fi súnmọ́ lọ́ọ̀ba, èyí ò ní lè ṣe yẹn. Àpèjúwe kan tí ó lè kélé yóò kílẹ̀ sí wa nínú ọ̀sẹ̀ yìí tí wọ́n bá lùkọ́ wá ń ṣe nínú ọ̀sẹ̀ ní ayé yìí láti rí pé náà ìkúnlọ́wọ́ náà kọ́nà tó fìyàn sí kò ń gẹ́ ó ṣe pàtàkì púpọ̀ tàbá kọ́kàtúkọ́ wo ẹ̀yà rẹ̀ wò tàbí ṣe láìlá ìlọ́lá ní ìgbà hundred lórí kan àdìgbé ìyẹn tó kéré ẹni ọ̀sẹ̀ ike òun ṣe gbọ́dọ̀ yìí láàkọ́lẹ̀ wà láàkó wọ́sà ìlà ìlà tàbí ṣe ìtọ́ ọ̀rọ̀ jù nínú tó yẹ fi súnmọ́ náà wọ́n ní àgbẹ̀ ìrántí ọlọ́run bá wà sùn hàn wọ̀ sí onídìí àwọn kẹ̀kẹ́ àkọ́dà ọlẹ́wà ní ọmọ́sọ̀ rẹ kò sì láyé lẹ́gbẹ̀lá àìmọye láàrin ìgbà téèyàn wà ní wòrò sígbà tó fi dé challenge ó lè ṣe láyé lẹ́gbẹ̀lá ní tó lé ní ọgọ́rùn-ún ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ nǹkan tí ọkàn yẹn lèyàn máa dá sí àpẹẹrẹ wípé kò sí ìgbà tó ṣeé ṣe àyàfi pẹ̀lú tàbí ìwọ̀n ọba yálà ìyẹn lọ kíyàn àbíyàn wà lọ́fíìsì kò sí ìsẹ́ni kankan tí èèyàn fẹ́ kí ni nǹkan tó wọ́n yẹn láti máa ṣe subhanallah astaghfirullah ṣùgbọ́n ìjẹ́ ní ẹnìkọ̀ọ̀kan wá rántí ṣe léyìí ìgbà téèyàn rìn lọ ìjẹ́ n'asị rántí ọlọ́run ọba èyí tó pọ̀ jù nínú mùsùlùmí ìlọ́jà sí pé ike yí rẹ̀ kí ló fà á torí àwọn òun náà ní wípé òfin kọ náà bá òní máa jẹ́ kéèyàn ó lè ṣe àwọn àṣẹ olóore yálà èyí tó tóbi pẹ̀lú àbí ìtọ́jà sí pé ìrọ̀rùn rẹ̀ ọ̀pọ̀ gan-an láti lè ṣe tí ọ̀rọ̀ kò bá dà sí pé ṣẹ̀ṣẹ̀ lọ sàlùwàlà àbí dojúkọ kébìlà ìrọ̀rùn nísìnyí pé ọ̀sàlùwàlà kò lè ṣe yóò sì dojúkọ kébìlà bóyá ẹgbẹ́ kò sí ní sẹ́yìn òtí lè kírun yálà lọ́fíìsì rẹ̀ ní o àbí ní ṣọ́ọ̀bù ẹ̀ ní kò sí ní sẹ́yìn òtí lè kírun ṣùgbọ́n ètò tún rọrùn jùlọ tí ọ̀rọ̀ bùkátà sówó tí ọ̀rọ̀ bùkátà sí gẹ́gẹ́ bí pé ẹnu lásán lè yọ fi ṣe àdìgbé onira kọ́nà bá kó ṣe ti ẹ̀mí rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. lára nǹkan tí máa jẹ́ kéèyàn lè rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí nínú oṣù ramadan òní pé gbogbo nǹkan tí máa kọ ní àpáta tí máa mú ẹ̀yà gbàgbé tọ́lọ́run ó ní yóò wá bí ti pẹ̀lú ẹ̀ ìyẹn gbọ́dọ̀ pa ti sùn pàtàkì jùlọ lásìkò tó ti yá sí pé onírànà social media yálà wọ̀sáàpù ní tòkó ni àti gbogbo àwọn àǹkè ìtọ́já sí pé ẹlòmíì kódà lọ́wọ́ kọ́kọ́ jí báyìí tí ọkọ̀ wò nù ó sì fẹ́ sùn náà òun àti ẹ̀ ni wọ́n jọ sùn tó gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa báwo láti ṣe pẹ̀lú ẹ̀ tó fi yá sí pé yọ́n máa níbàá èyí tí mo wá kò káàkà sí lásán yálà nípa ibi báyà mo fẹ́ sẹ́ndì ìdálọ́jẹ máa ń lẹ́tọ̀ síyàn ṣùgbọ́n gbogbo àwọn tó wọ́n rán wọn rá ẹ lágbájá rẹ̀ wọlé tàwàdù ní òní wọlé òṣèlú kan tí a tún ń ṣe ní gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí ó jìnà sí bó tilẹ̀ já sí pé síwájú kí o sọ̀rọ̀ àwọn náà tó tó àwọn nǹkan tí ò fún yàn àwọn àyàn èyí sí pé ọ̀mú ìlọsíwájú kàkà wá orílẹ̀-èdè tọ́jọ́ sí bí ẹ̀rù bí ọmọ máa ṣe kódà ẹ̀rù míì ní tí ò ní nípe inú rẹ̀ yóò tún máa ṣiyàn lé lórí pé àníṣe àwọn báyìí ni ó yìí nínú àwọn kan wá àwọn ará ìtọ́já sí pé wọ́n ti jẹ́ kí ayé kọ́ka ìròyìn pẹ̀lú ẹ̀ tó ṣe pé tí a bá ìta nǹkan kan ò ní kàn bẹ̀ kódà àwọn tó lè jà lé lórí tó kó àwọn arú báyìí ìyàn pa ẹlòmíì nínú sọ̀rọ̀ lọ́dọ̀ káwé má bàa gbó yọ wà lọ yẹ onírànà àwọn fídíò sọ pé lọ́ba ti lọ́ba ti wo eléyìí fún wákàtí méjì wọ́n tún wó mi nígbà tí wọ́n fi omi mẹ́wàá lásìkò mákìlì òtò ó nu ara rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó mà torí bí àsìkò ti fi ń wo àwọn àwòkù wọ̀nyí àìmọye nǹkan ní nǹkan tó fi jásí pé yóò súnmọ́ ọlọ́run ọ̀ṣùpá àwọ̀tá rárá lè níbẹ̀. tí wọ́n fẹ́ lo àsìkò rẹ̀ dáadáa nínú oṣù ọ̀nàdọ́rà ọgbọ́dọ̀ máa kí ni nǹkan tí mi ọgbọ́dọ̀ má ṣe nínú nǹkan tí ó jẹ́ kí ìsẹ̀mí ayé mi ó tó dáa níṣẹ́ àlẹ́ ìwọ̀n bá èyí tó yá sí pé máa fi jẹ máa fi mú yẹ òun náà yóò lo àsìkò rẹ̀ sí àsìkò tó kù yóò lò fún tí ọlọ́ọ̀bá ọ̀sùn àdàbò wà á lẹ́nu. bákan náà lára nǹkan tí máa ń kó yẹn lọ́wọ́ nínú oṣù yìí láti lè rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore sí òdìgbé kéèyàn yan èèyàn gidi àwọn èèyàn yìí lọ́jọ́ sí pé àná àṣetá láti ṣe iṣẹ́ olóore nínú oṣù ọ̀mọ̀dán ọjà ti pé lèèyàn máa kẹ́gbẹ́ pẹ̀lú ẹ̀ síwájú kóṣù ọ̀mọ̀dán tó dé lára tí máa ń nílapa bú lára ọmọ ènìyàn òun náà ni ẹgbẹ́kẹ́gbẹ́ yìí sì pàtàkì jùlọ lọ́dún àwọn tọ́já sí pé ají ọ̀dọ́ ẹni tó ṣe pé nǹkan tájọ máa sọ òun ní nǹkan tí ọ̀la sùn sí àbí nǹkan tí ọ̀ma máa wá létí òun náà ní nǹkan tí èsì tọ́lọ́ á jìnà sí bí kò sí pé ẹni tí ọ̀ma ti wọ́n lábí pé kí á tún lọ ka quran tọ́lá sí pé àmọ́ quran bó láti jọ sẹ́mì ìyẹn ní bó láti lọ ka kọ́ àfúnra wa sẹ́yìn kan máa wò ó nínú mustard sẹ́yìn kan máa kà á sẹ́yìn bí ó ti dé. bó láti lọ máa plan pé bó láti lọ sí tẹ̀sí irú àwọn èèyàn báyìí òun la gbọ́dọ̀ sojú kòkòrò láti máa bá ṣe nínú oṣù ọ̀mọ̀dọ́n. torí pé anábì wa muhammed sọ́kọ́ wọn wà lẹ́kọ̀ọ́sẹ́lẹ̀ oníkè ọba nìyà yìí máa wà lérí ṣe sí alábàárìn rẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín ó rí pé òun ṣàkíyèsí ẹni tí ọba rìn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mo gbọ́dọ̀ ní àbí tí mo sí àbí tí ń ṣe sìnà àbí tí ń jalè ibi alábàárín ikú lọ́pọ̀lọpọ̀ ti kọ́ lẹ́yìn ìgbà tó jẹ́ sí pé òbí rẹ̀ ti ṣe afẹ́fẹ́rẹ́ nípa léèrè bó ti tọ́ àti bó ti yẹ. Àdébí sọ́kọ́ bá wà lè wọ̀sẹ̀lẹ̀. Ó ní kí àpèjúwe ẹni tí ń gbé yẹn rírìn àti ẹni tí ń gbé yẹn kúrìn wọ́n dàbí àpèjúwe ẹni tí wọ́n ta nǹkan olóòrùn àdìsíkì yìí bọ́yá pẹ̀fúrùmù ní ọrọ̀ àbí lọ́fíńdà yìí àti alágbẹ̀rẹ̀ ìtọ́já sí pé irin ìlò ń fi ṣe ìṣẹ̀lẹ̀ ayé. ẹ̀rí ẹni tí ń ta nǹkan olóòrùn tó bá wà pẹ̀lú ẹ̀ tó jókòó tì í. ìmọ̀ akọ́wé pé ó ti jókòó látara ọ̀rọ̀ náà gba ilé yìí ó fún ọ nínú ètè tà àdíkọ̀ ọ̀rọ̀ alọ́dọ̀ rẹ̀ àdíkọ́já sí pé òun gidi kọ́ máa gbádùn rẹ̀ pẹ̀lú bó ṣe jókòó tì í. àpèjúwe ẹ ti ń gbé èèyàn gidi rìn yẹ ṣùgbọ́n ẹ ti ń gbé èèyàn fún àpèjúwe ti ọ̀ dàbí ẹ tó jókòó ti ẹ fi irin ni. ìkànnì méjì ni ìmọ̀ àkọsílẹ̀ ibi títí lo iná yẹn kó sèṣì ju ọlá sọ. àdìgbò bíbẹ̀ kọ́ ọjà tí pé òórùn tó máa gbọ́ òórùn òun ni. sọ àpèjúwe lásẹ̀lẹ̀ àdébí sọ́kàn bá wà lọ́sẹ̀lẹ̀ fún ilé ìsìn pé ẹni tó yìnbá bá rìn yóò ní lápàdá èèyàn ó kéré ọmọ ìyẹn kan ló yá sí pé kéèyàn sojú kòkòrò láti bá àwọn èèyàn dídí ètí ó ṣe wá lápín báwo ni láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sí olóore nínú oṣù ọ̀mọ̀dọ́n bákan náà lára tí ó kún wa lọ́wọ́ òun náà ni kíkéré ìròpọ̀ pẹ̀lú àwọn èèyàn. ìyẹn ni pé àwọn ìtẹ́tọ́wọ́lẹ́ sí pé a lè sára fún ọmọ ń dira púpọ̀ jù láti lè sára fún tí ìbá sí pé bọ́yá wà níbi iṣẹ́ èyí tó pọ̀ jù nínú àsìkò wa mọ́sálásí ní kásìkò tó pọ̀ jù nínú àsìkò wa lẹ́yìn pé àṣìṣe òjò wa èyí tí a fi jẹ tá a fi fámìlì èyí tó pọ̀ jù nínú àsìkò wa ká lò ó nínú mọ́sálásí ká jìnà sí àwọn èèyàn pàtàkì jùlọ tó bá ti ẹ̀wà di oṣù gbẹ̀yìn ànábìwá muhammed sọ́kùnrin bá wà lọ́sẹ̀lẹ̀ ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn oṣù rọ̀mọ̀dọ́ àtẹ́bí tí a padà sọ ànábì sọ́kùnrin bá wà lọ́sẹ̀lẹ̀ ìmọ̀sẹ̀ ìtìká ìtumọ̀ ẹni pé kò ní lọ sílé kẹta máa nínú mọ́sálásí ni ó wà nínú mọ́sálásí ni ó wà tọ́já sí pé yọ́ọ́ máa yẹn náà fílà tí ò ní sùn lóru rárá ìwọ̀nba díẹ̀ ni ó tún fi sùn lọ́sàn-án síwájú kí mẹ́wọ́ sọ̀rọ̀ màdọ́ tó dé náà kí yóò ti nípinnu wípé èyí tó pọ̀ jù nínú àsìkò ohun tí ìbá ṣe dé tó ń wá kó kàákà sí níta mọ́sálásí lòun ti lò ó so eléyìí yóò jẹ́ kéèyàn ó rí ọ̀pọ̀lọpọ̀ ṣe olóore sí torí pé sẹ́yìn bá wà ní mọ́sálásí onírànà kan tó dáa lèèyàn ọmọ síbẹ̀ èèyàn ti mọ̀ wípé ẹnì kò ní síbẹ̀ àfẹ́tò náà fẹ́ ṣèjọ sí fọ́lọ́ yàtọ̀ sí pé a wà nílé ìgbàfẹ́ ìtọ́jú sí táwọn èèyàn ti máa sọ̀rọ̀ ayé tí ọ̀ ní tí ò ní bá ṣe pẹ̀lú ìsẹ̀mí ayé yẹn bí ó ṣe dá tó dípò kéèyàn máa wà ibi sí pé a ti máa ayé nìkan nínú mọ́sálásí ní gbogbo ìgbà ìyẹn yóò jẹ́ kí á rí sí i. inú oṣù ramadan yìí kí ọlọ́run àti ọkùnrin àti ẹ̀mí lọ́wọ́ ó sì jẹ́ kí oṣù ramadan náà kò lè bá wọn láyé ọlọ́lá ìlànà اللهم لا ترحمني اللهم لا ترحمني كله اللهم لا قابل لما فسرت ولا باسط لما قبضت ولا هادي لمن أحببت اللهم قاتل الكفرة الذين يكذبون الرسل ويصدون عن سبيلك اللهم قاتل الكفرة الذين أوتوا الكتاب إلا أن حق آمين اللهم رب السماوات السبع ورب العرش كل شيء أنت آخذ بناصيته اللهم أنت الأول وليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء فاخذ عنا الدين وأغننا من الفقر اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم الناس إلى صلاتك